ọba tó pa wá láti ó pa wá láti láti kọ́sì àwọn ẹni rẹ̀ àwọn tó mọ́ nù nínú ayé ọlọ́run ní alẹ́ ní padà ọ́ àtàgà ó dá lẹ́yìn kọ̀ọ̀kan sí ibi yóò ti lọ yìí lọ́nà tí ó rọrùn torí ẹ̀ ló fi pa wá pé ká máa tẹ̀lé àwọn tó mọ̀ ọ̀nà òtítọ́ ọ̀nà òdodo ọ̀nà oríire ọ̀nà nke ọlọ́run wọ̀n ni ha ní àárín ẹ̀sẹ̀ láàrin àárín ìṣẹ́lẹ̀ ìwọ́n pàtà ó ti kọ̀ fún wa níbi títẹ̀lé ọ̀nà tó ẹni ibi ọ̀kan tọ́lọ́nà ọba wa náà ọba tó mọ ẹ̀dá tó dá ọba tó mọ́ bẹ̀rẹ̀ fún gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ọmọdúta jílò mọ̀dúta àbájá ọmọdúta parí ẹ̀sìn òní ọba tó ní bẹ̀rẹ̀ tí ò ní tí ò lópin mo jẹ́ ìgbẹ́ ọ̀kan tó lọ́wọ́ ọba náà ìjẹ́rìí ọlọ́run tó gbé ògbé náà sẹ́yìn láyé àti ní àlùkè yára mo Muhammad sallallahu ta'ala alaihi wa ẹ̀rọ ọlọ́ọ̀bá náà lè fúnṣẹ́ rẹ̀ sí ní ayọ́ rẹ̀ ní ẹni ẹ̀ta rẹ̀ ní nínú gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run dákùnbá wọn pàdé fún bí àti ẹ̀má nílẹ̀ ọlọ́lọ́rọ̀ àríwọ̀ sálẹ̀ ọlọ́run bá wọn tẹ́ká wọn alẹ́ àjẹ́bí náà bá wọn tẹ́ká wọn àwọn olùtẹ̀lé àjẹ́bí àti gbogbo ẹni tí lójú kòkòrò àti ojú ọ̀nà wọn títí dáńkì àwọn ọlọ́run ayọ́ fi dé ọpẹ́ ni fún ọlọ́run bá wa ọba tó fún àwọn náà tẹ̀kẹ́ ká páyọ̀ òun tó sì fi ìpáyà rẹ̀ tó fi ṣe ẹni tó tẹ̀ wá lórí kan fún láti fi jọ́sìn fún ọlọ́run wá ṣàánú wa púpọ̀ tọ́lọ̀dé á lè màánú ara wa tọ́lọ̀dé ká lè màánú ọlọ́run láàánú ká lè fi pè lè mọ ìkẹ́ rẹ̀ níkẹ́ ká lè fi ọlọ́run bá pa wá láṣẹ kẹ́mọ̀ páyọ̀ òun ti fi sáàbì lòdúdà ayé wa tán káàkì máa rí jọ́nà àwọn ẹni rẹ̀ ọlọ́run ní òun tó wá nìyà tán àfàṣẹ́lùtùn àjẹ̀mọ́ ọ̀lọ́fin náà sọmọ àbàtà tẹ́rù pa àbàdá yín kẹ́ máa jẹ kẹ́ máa lọ kẹ́ máa bọ̀ kẹ́ máa sùn kẹ́ máa jí wàhálà fún ilé náà láàbùn ìyàwó ẹ̀rẹ́ ti fẹ́ padà àbọ̀ àgbébì ọlọ́run mẹ́lẹ́dà yìí pé padà bọ̀ fẹ́ ti padà àbọ̀ ẹ̀kọ́ ajábọ̀ ni ọ̀kan nínú lọ́nà ọba wá látàrí rẹ̀ lórí ọ̀nà ọyàn lórí èmi àtẹ̀yìn oníkámú ìlànà kan nínú méjì yìí lẹ́yìn àtúnfi sílẹ̀ àrùn bí ọlọ́run bá ti tẹ̀sà àrùn tó fẹ́ dárìn ọlọ́rin láti máa sáábà báyọ̀ fẹ́ pàdé láyé pẹ̀lú àmì ojú ọ̀nà náà sì ni èsì tọ́nà yẹn tó wá rújú ní pàápàá jùlọ wọ́n ó ti ó ti ṣe ìyẹ̀nà lọ́nà náà tó èsì tó fi sí mọ́pọ̀lọpọ̀ èèyàn ọ̀nà orí ojúwe ọ̀nà orí eré lọ́jọ́ ìgbéra ìgbéra náà tẹ́yọ̀ máa rìn látàyé bóyá pé bẹ́ẹ̀ náà ni ó gbà já síbi ìyọnu ọlọ́run èyí ti tọ́jà náà fi bí ọ̀nà náà tún wà ó ti wà ó èyí ti tó fi bí mọ́ mi yẹn tọ́lé èkó àtọ̀nà àlójá òtún bí lórí ilẹ̀ tómi bá dábòjá ọ̀nà rẹ̀ òbí ọ̀nà tó yìí bóò sí nínú omi tẹ́ bá fi gbọ́kọ̀ sílẹ̀ ó tuntun kan yóò kó tó jìnà tó kò túmọ̀ máa dáná tó wọ́n fi pé lórí afẹ́fẹ́ ni wọ́n gbà ọ̀nà ìlú òyìnbó òjìmọ̀ máa dáná wọ́n yọ sílẹ̀ ìgbẹ́lẹ́ wọ́n yọ sílẹ̀ ìgbólẹ́ láti wà láti ìlú wọn ti jẹ́ra ọ̀nà kan tó tí wọ́n máa dámà ọ̀nà lórí àti àmà kódà bá ti jẹ bá ti mú ẹlòmí ọmọ sọ pé pé owó ni ò sí mo mọ ọmọ abẹ́sẹ̀ òótọ́ ní ti bá ní sọ ni. mo lè lọ Kánò mo lè lọ Maiduguri mo mọ̀ náà eh, Dubai àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ bá ti kówó fún ó mọ̀nà lóòtọ́ ọ̀nà yẹn ò tí mọ́ máa dámà ọ̀nà oúnjẹ kò tí mọ́ máa dámà níbi kátàkárà káàmọ̀ tó mọ́ àti tí ò mọ́ káàmọ̀ tó dáa àti káàmọ̀ èyí tó dáa àti pàndà yàtọ̀ síra wọn ọlọ́yìn òjúmọ́ máa dámọ̀ lẹ́ni kan ọ̀bá mọ̀ tó dáa tó dáa àgbàdo ní wọ́n ń ta nípa yẹn ẹnu ọ̀bẹ́ ètò ní bí ẹ̀ bá ti kọjá ní àgbàdo ó ti mọ̀ pé kéde tó ní láì sí ìtọ́wò ọ̀nà yóò jí mọ́ máa dámọ̀ èyí tí ó bọ̀rọ̀ máa dámọ̀ tí wọ́n rí ọ̀nà jahannama tí wọ́n rí ọ̀nà àdìjánà ìbéèrè ní ni aláwọ̀ èèyàn gbòrògbòrò báyìí ó kíá àwọn èèyàn sì ń lọ ń bẹ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ kéde bá rẹ̀ nìkan sá ń bẹ̀ ká sọ pé bí atúndẹ̀ ló dá yìí níbi kalẹ̀ àwọn èèyàn rí ojú ọ̀nà àlùjẹ́ nìkan àkọsílẹ̀ ẹ̀wọ́ wà látòrí àwọn àbíyá àwọn ànábì ọlọ́run ẹnìkan tó bá fẹ́ wọ àlùjẹ́ nìkan èmi fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ òṣòjọ́ ọ̀nà ní ọ̀rọ̀ kó ni ẹ̀yìn náà fẹ́lẹ̀ kọ́lọ̀ òṣòjọ́ ọ̀nà bẹ́ẹ̀ ni rọrùn fẹ́yìn náà ẹja gbé látọ̀rí àwọn ànáni torí pé mo sọlẹ̀ kan ayé mo sọlá sọ sọlá àwọn èèyàn ti rìn rẹ̀ lọ tí ò sí wọn láyé mọ́ àwọn làwọn àmìyá ẹmọ́ ojú ọ̀nà àjọ́nà ni wọ́n rìn láyé títí tí wọ́n ti lọ àwọn èèyàn ti rí ilẹ̀ wọ́n ti lọ tí ò tẹ́lẹ̀ kan ní wọn láyé mọ́ wọ́n ní àwọn àpá gbogbo àwọn tí wọ́n tẹ̀ láwọn àmẹ́bí ọlọ́ọ̀gá mi láti orí òfìsí ọlọ́ọ̀gá àkọ́kọ́ láti orí lówó ayé sára títí tó fi lórí àrẹ́mọ̀ Muhammad ọlọ́lọ́rọ̀ àríwọ̀ sájà àwọn tí wọ́n gbọ́ náà wọ́n bá gbọ́ pẹ̀lú wọn ọ̀nà yẹn ni wọ́n rìn kò tẹ́lẹ̀ kan ní wọn láyé mọ́ àbúgbọ̀rọ̀ sí ìrẹ́lẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn sàhábà wà lẹ́nà ní wọn ẹni bá ń gún wọn lórí ìdíjẹ yẹ wọn àbí kọ́ máa ń tàn sórí bẹ́ẹ̀ kó tó padà lọ bọ́lọ̀ wọ̀lá kó máa tàn sórí bẹ́ẹ̀ torí ẹni yẹn ní bọ́lọ̀ ń fẹ́ sí wọn tó ní wọ̀ yá àgbàgbà lọ́nà kìí sì já sí ibi ẹ̀kọ́ máa dáná rẹ̀kọ́mẹ́ndéṣẹ̀ àwọn táwọn sọ̀rọ̀ tí wọ́n rí ọ̀nà jẹ́ náà yìí wọ́n bẹ inú àlùkùránì tó ọ̀la lónìí ipá rẹ̀ òfin káàdì mú àlùkùránì tó ní ìwà ọlọ́run yìí wọ́n tó wọ́n mú wọn onítàn ti fèrè àkàmọ́ tí ó bàjá sí ní ọlọ́run kan ló mọ̀ àgbẹ̀ náà kọ́ má bàjá sí ibi ibi àdúgbò fọ́lọ́wọ́ sàmẹ́ nìkọ̀ọ̀kan wa náà àwọn tí mo ń dá sọ̀rọ̀ ní àwọn ti sọ kò sí irú wọn láyé náà kò sí àjọyìn kẹtàn láyé mọ́ kò sí sáàbì kẹtàn láyé mọ́ ní àwọn tó gbọ́dọ̀ bá gbọ́ pẹ̀lú wọn kọ́ra kò sí sáàbì kẹtàn láyé mọ́ ṣùgbọ́n àwọn èèyàn kan ti jogún wọn tí wọ́n rẹ̀ gbọ́dọ̀ àjọyìn lónìí yìí o wọ́n sì máa wà bẹ́ẹ̀ ká bí káwọn lọ́wọ́ dé o kì í ṣe pé nígbà tá ààrẹ lò ní bẹ́ẹ̀ láàbùmọ̀ ní sáàrìn sí o ọ̀nà àjọyìn ọ̀nà oríire kò ní gbó kò blọ́ọ̀kì òdìgbò ẹsẹ̀ ń lọ ẹsẹ̀ ń bọ̀ níbẹ̀ ẹsẹ̀ ń lọ ẹsẹ̀ ń bọ̀ níbẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀nà ajá ànámọ̀. ọlọ́sọ nínú ayà mi ó ní ọmọ ádámà alá ọ̀nà àwọ̀ àlè náà nàìjíríà ìlú ọjọ́ ọ̀nà tó kílíà téèyàn rí ilẹ̀ ẹlẹ́rẹ̀ báyìí òun ní jẹ́ sẹ́jù ọ̀nà méjì ló wà ọ̀nà jahannam àtọ̀nà àlìjánnà èrò wà lójú ọ̀nà ní méjì yẹn àbọ́mọ̀ ọba mi tó dá mi tó dá yín ẹ̀yọ́ olùkọ́ ọ̀ṣẹ́ ẹ̀wọ̀ ìyá mi lọ́sùn islam èyí tó pa wá láti rẹ̀ ni pé kákọ́sí àwọn ẹni eré tó wà lójú ọ̀nà jẹ́nà ká sí ìyàgò fáwọn àwọn ẹni ibi tó wà lójú ọ̀nà iná tó jẹ́ pé látàrí sí náà lè ní ó ti mọ rí wọn á ti lọ lápẹẹrẹ méjèèjì ẹ̀mọ tó jẹ́ lágbàtàlẹ́ ọlọ́mọdé agbàtàlẹ́ dálẹ̀ àwọn òbí tọ̀ píktọ̀ làwọn ò àwòrán ara wa làwọn ò ẹ̀mọ̀ kékeré ṣe gbogbo èèyàn náà ń wo àwòrán rẹ̀ bá a ti ń wòran wa ìpé èèyàn ní ṣùgbọ́nùlá ẹ̀mọ̀ pé gbogbo ọkọ léèyàn ìtúpọ̀ inú ọmọ ádámà ṣùgbọ́n àwòrán ọmọ ádámà làkùn ọlọ́run bá gbàgbé ga fún ìbílíì fi wà láàrin àwọn àwọn mọ̀lẹ́kà nígbà tó di ọ̀rọ̀ pé ẹ̀fọ́lúbalẹ̀ ẹ̀fọ́lúbalẹ̀ fádámà èdè ìsúkọ̀ nínú sọ́ọ̀tù ọlọ́run wà káàdì bàbá papọ̀ wà káàdì nílẹ̀ sí ní bàbá papọ̀ wà ní ámúrẹ̀ rọ̀bì àlùjọ̀nù lòun àlùjọ̀nù lòun ọlọ́mọ àwọn afáláṣẹ òun náà ti ti ló bá tẹ̀kọ̀ sí sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ lọ sọ fáwọn ọ̀dáka àwọn ìyàwó bàbá mọ̀ lórí àwòrán tinú nípa ìjẹ́ nire àbí àwòrán tinú nípa ìjẹ́ ẹni ibi ojú títí wa ò ní fara wọn bá ti ń lọ bá ti ń bọ̀ yìí èèyàn pọ̀ tí ẹ̀fẹ̀ pàdé tẹ́ ìbẹ̀rù gbó wà láàrin àmì ojú tí ìhòòhò ní fara rọ bọ̀ wá láti rí i èèyàn pọ̀ tẹ́sí lọ sọpa rẹ̀ káàkiri tó wà láyé bọ́ọ̀lù màdúkù ní báyìí ló ń ṣe gbóná tó ẹ wà lọ́bẹ̀ torí kó jẹ́ ní eré torí kó jẹ́ sí ẹ̀rọ súnmọ́ tí ẹ máa wọ́n náà lùdẹ́ náà ló sọ. kò sáà náà bí mímọ́ ìrìnà máa lónìí sọlọ́gbàgbà àfàgà láàyè kò sáà lùdí ọlọ́ọ̀bá ń bẹ̀rù. ṣé ká rí ká lọ́ọ̀bẹ̀ ká bá sọ̀rọ̀ báyìí báwọn èèyàn lọ́ọ̀bẹ̀ bẹ̀wò lónìí ṣé kí sábẹ̀wò rere tó wá ní pé ń bẹ láyé ń kọ́ ẹni sáà ó sì jẹ́ ká mọ̀ pé sálámọ̀ ní mò ń gbọ́ ń bá mi ìdáàmù tí bá ń bẹ láyé kọ́ ìlú táàrí òjúdẹ ọlọ́run bá ń bẹ̀ mọ́ láàyè tẹ́lẹ̀ ká sọ pé mo fẹ́ lọ mọ́ gbélẹ̀ lórí ìlú àtẹ́jì ni tọ́lọ́tọ́ òdáàlà àtàlà táàbí ìlú àwọn abẹ láyé kọ́ tó kò ní mọ́ abẹ tó kúrẹ́ pé ilẹ̀ ìjọba ní láàrin òun wà tó wà ìjọba ń bẹ̀rẹ̀ láìpẹ́ káàrí torí oríire ló fà á wọ̀lá ọ̀nà oríire tọ́lọ̀ bá ti rán àná tó tọ̀ tó fi kó láyé ló fà á. a nà owó oríire àápò lókè àárín nílẹ̀ àrísáìsì lọ́sàn-án àrísáìsì lóru nígbà tá a bá ti hájú àti lọ sàbẹ̀wò ànábì ọlọ́lọ́run tá a dà lé wàsálà. àwọn tó wá tó wà lójú ọ̀nà ẹ̀kọ́ wọn tó máa gbọ́ pé agbọ́gbọ́ ah, ṣe kò báyìí ìlú mọ̀lẹ́dà ni wọ́n ń gbé agbọ́gbọ́ ṣe kò báyìí ìlú bọ́kà ni wọ́n ń gbé gáàsùpá àdìsí wọn àdìsí wọn ìyàmọ̀bẹ̀ wọn wò àwọn alálàájì wọn tó máa lọ bí ìdánilẹ́kọ̀ọ́ wọn wọn náà fà sáwọn gbọ́rọ̀ wọn ní ẹ̀yà lọ àwọn tí ó jẹ́ ní àkọ́kọ́ tó ga jù nìyẹn dáàmà kọ́sẹ̀ lẹ́yìn náà àwọn tí wọ́n jogún wọn àyẹ̀wò náà wọ́rọ̀ sọ́fẹ̀ àbíyá àwọn àfẹ́ ni ọlọ́run ni wọ́n jogún àwọn àdájọ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run bá ní ọ̀rọ̀ míì sọlọ́lọ́run dáàrù sọ́gà àwọn olùgbà àdìdù àwọn òṣìṣẹ́ ọlọ́run ó ní òṣìṣẹ́ ọlọ́run ọba òsì fi aṣọ àtowó ní àtìlé tí wọ́n jogún táwọn olùmọ̀ jogún wọ́n jogún àlámàrí àdìyàmù náà ni bí ẹ bá súnmọ́ wọn ojú ọ̀nà àjẹ́mọ̀ nìyẹn wà mo bẹ ọ̀kan náà àwọn àbá àwọn òní ìlú mẹ́dínà mo ti kó ló lè dè bẹ̀ nígbà náà ọlọ́run agbára àtẹ́mu tó lọ yìí ní ìrìn àjò mi nígbà tí mo ti wá bẹ́ẹ̀ ni mo bẹ̀ wọ́n wò àṣẹ àbáfẹ́ àìlè làbẹ́rẹ́ mo ń kọ̀wé kan jẹ́ òní èmi àtọ́mọ ya wà tán mo lọ sọ pé àpá àti mo kọ̀ nǹkan pa rẹ̀ ọmọ kí o mọ mo jẹ́ torí a máa lọ síbi ìdánilẹ́kọ̀ọ́ wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà ní wọ́n dáadáa náà ní sọ̀rọ̀ náà sáré àwọn ọ̀sán náà. wò nílé bá a ti dé ẹnu ọ̀nà wọn bá a fẹ́ rìn bẹ́ẹ̀ lọ́mọ ọ̀nà jáde wa a ní ìròyìn ìṣe àtẹnisára náà ti dàgbà nìyí.

àní àwọn ọmọ yìí ni wọ́n sáájú wa wọlé wọn ní fọ́dọ̀ kí lọ bá ọmọ yìí ọmọ náà kò ga tó di kúmọ̀ gbọ́ lé bẹ́ẹ̀ bá ti lè jẹ́ lẹ́kọ̀ọ́ bàbá ẹni ní mọ́tàlásá rẹ̀ sọ́lọ́ àdìbọ́là ẹ̀ sọ pé tí yẹn lè rí tí yẹn lè rí bàbá yìí lọ́sẹ̀ kan tí yẹn bá wà mọ́ ẹ máa rò lẹ̀ ọmọ yẹn ní ọmọ náà dá ń gbọ́ púpọ̀ ọmọ lábáwá ni bọ̀tọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tó ni ó ní mo lè fẹ́ parí lẹ́bù tí mo dákọ̀ ẹ̀ náà junior secondary school ó ní ìmọ̀ ni wọ́n pọ̀ àwọn èèyàn sọ fún mi pé kí n lọ sí senior secondary school ní Islamic University ní Madina Madina ńlá tí tó dáwọn ẹni ti má lọ síbẹ̀ yẹn kí lọ sí technical school ó ní wà á nà ń sàkáyé òun dídà I'm so worried ẹ fún mi nímọ̀ràn bàbá bàbá bá fún mi mọ́rin wọ́n ló ti bẹ́ẹ̀ lórí tó bá wá tó lè pé ìmọ̀ ẹ̀sìn ọ̀fẹ́ jogún àwọn ànábì ọlọ́run ọ̀fẹ́ láìlé àwọn èèyàn ó fẹ́ rìn wọ́n ó fẹ́ jíṣẹ́ bàbá bẹ̀rẹ̀ sí ká wọn ni pàjáàmì ẹ̀sùn ìsìlámù ẹ̀sùn ìsìláṣà àbùdọ̀ mọ́ lọ sí ìsìlámù yunifásitì wọ́n ẹ̀pẹ́ tó flag ọ̀fẹ́jẹ́ láyé jẹ́rìí tó wá ti pé dàbẹ́jì ni òun wá pò òun wọ́n òun owó ọgbẹ́mọ̀ pàtẹ technical school ó lọ ibẹ̀ wọ́n fi máa wọ́n ìrẹ́jọ yìí lúlù láwọn lọ́ba lọ́ba bàbá wá fi kún nípa rí wọ́n ní tó bá tí wà ní ìwé ní lọ́sáfẹ́rẹ́ la lọ́sẹ̀ ìfẹ́fàrà tí èdè bá ti kù sọ́kùnrin ọlọ́run tó ọgbọ́n náà ló ń bá lọ́sẹ̀ ọmọ ìyá wa kan tó o tẹ́fẹ̀ẹ́ parí tó ti rí tó o fẹ́ rí bàbá ẹ̀mí sí lọ́lọ́dún náà. ìlànà tí bàbá júwe fún yẹn kò tẹ̀jẹ́ pé tó bá tó pété sí káńsù náà lọ́dọ̀ tó bá sí lọ́hùn tó sí lọ́hùn ṣùgbọ́n bàbá sọ pé ojú ọ̀nà àwọn tí wọ́n fẹ́ bá yín lọ bí a lè fi ní ṣe gómìnà wọ́n lè fi ní ṣe jọba yìí láwùjọ ayé náà lórí. ṣùgbọ́n ẹwà wọn tá à ń júwe tá à ń lè méjì nínú nípa ọjọ́ ọ̀nà tí wọ́n tọ̀ abẹ́lẹ̀ kan fẹ́ sọ fún wa pé lóòótọ́ àwọn àtẹ́jọ́ náà ń lọ àjọ náà àyàmà náà sì lágbájá báyìí ṣé ẹnìkan ti sọ̀rọ̀ ẹ̀ kò sí lóòótọ́ àwọn sàhábà náà olùwádìí sọ́rọ̀ sáábà ẹ̀rọ ìjọba ìjọba àlùjẹ́nà àyàfi sáábà kan tàbí sáábà ọ̀hún tí olùwà àlùjẹ́nà kò sí ètò ti dájú láti lélẹ̀ tí ẹnìkan bá ẹnu bẹnu orí àwọn akọ́sí pé olùjọba àlùjẹ́nà tí akọ́sí ní torí tọ́lọ́ gẹ́gẹ́ mọ̀ pé àwọn tí wọ́n rí láìní fàyè ní gbogbo ayé ìṣèlú orílẹ̀-èdè

sáwọn olórí ní bẹ́ẹ̀ ẹ̀dá kò tó kò tó lórí ní olóṣèlú òṣùwọ́n tí wọ́n bá dé ló sọ́dà bẹ́ẹ̀ sẹ́nìkan wá wà lójú ọ̀nà ìmọ̀ níbi tí wọ́n ti ń jẹun àjẹ èyó séèyàn lé èyó ẹ̀rọ àwọn sọ pé àwọn olùmọ̀ ni o sọ pé àwọn olùmọ̀ wí gẹ́gẹ́ olùmọ̀ ti sọ wọ́n sọ fáwọn àjọ àwọn àbá ńláńlá ọmọ ọkọ̀ síra àwọn ọmọ ọkọ̀ kékeré báwọn àpàtẹ yìí jẹ́ báwọn olùmọ̀ ti wí ibi tí wọ́n lè fẹ́ra ara wọn dé ojú ọ̀nà yẹn lè sọ́dọ̀ ọmọ ọ̀pọ̀ lọ́bàrún kàtọ́nà ó ní àárín ilẹ̀ lọ ọbẹ̀ ló gbàdá sàbìjọ náà sí èlé tí tó kù lọ́kàn yìí mùsálàkà tọ̀rí ìkànnì yẹn sẹ́ńtù sí ìmọ̀ ìmọ̀ ṣẹ̀ríà ìmọ̀ sẹ́yìn tó tó yọ lọ́hùn ẹtí ń wá ojú ọ̀nà yẹn lọ ibẹ̀ náà ló gbàdá sàbìjọ náà sáà àlọ́ yóò padà gba àbẹ̀tẹ́ sálùjẹ náà àti tó bá ní èyí tí èsì pé torí tọ́lọ́ bẹ́ẹ̀ náà wá ní káwọn olùmọ̀ yẹn wá ń pèsè sí nígbà tí wọ́n nínú àná èsì tá a ká etí kò lọ́dọ̀ wọn èsì tá a lọ ayé ó ṣe wà èsì nífẹ̀ẹ́ ló borí tọ́lọ́ ó borí ìfẹ́ tọ́lọ́ èyí ṣe tí ilé kan ò máa já wa jẹ lára kẹ́rù ọmọ bàwá lẹ́kọ̀ọ́ kan ká máa ta kìí pé ṣé bí mo ti ń bá a lọ ìlú dáa lóòótọ́ èyí ṣe tí ò máa tẹ̀lẹ̀ ṣé èsì pọ́pọ̀ ti ń bẹ lára wa ti kú èyí ṣe tọ́rọ̀ gbogbo àwọn èèyàn tà tọ́rọ̀ àwọn ẹni ọlọ́run ò tà nínú etí إن الذين كفروا وكفروا سواء عليهم أروا وجبا lọ́nà kí ní àpọ̀nà kejì àárùn-ún-dáhùn bẹ́ẹ̀ jókòó tí wọ́n lọ la tẹ́ fún wọn ní kí lọ fún ọ̀tọ̀ lọ́hun amúláhùn tún bí ríru abẹ́ẹ̀tẹ̀ ẹ̀wọ̀n wọ́n ó ní ibi tí wọ́n bá dé ọkàn tó dàbẹ́ ó ní ibi tọ́kàn lè dé kọ́ tó dàbẹ́ sáwọn kò jogún àwọn eléyìí sáwọn ọdún wọn tí wọ́n jogún wọn tẹ́wọ̀n wọn bẹ láyé tá a sì jọ ń báyé ẹ̀yẹ wá wo ilé ẹgbẹ́ yàtí o ẹwù tá a fẹ́ rìn ẹwù tẹ́ fẹ́ tẹ̀lé wà mí àǹtànù kọ́ọ̀nà mi mọ̀ já ìlàlọ́ ọlọ́run wa bọ̀rọ̀ mi mú wa ní oníkòsẹ́ni tó sọ̀rọ̀ tó lórí jù láyé ju ẹni tí ń pèsè sójú ọ̀nà ọlọ́run ọba lọ àwọn olùmọ̀ ọkàn mọ̀ síbi ìlàlọ́ tí ń pèsè kí ṣe tí ń pèsè lásán tí ń pèsè ìlàlọ́ wọ̀lá ìfi ti gbìyànjú pèsè sójú ọ̀nà náà bóṣù kan láàmì láka tó bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ní àmì kí òde yẹn dé ẹni tí ń pèsè sójú ọ̀nà ọlọ́run tó jẹ́ kójú orí ọlọ́run bá ní wá òbí tó fẹ́ gbà ń lè ju pé ó fẹ́ kọ́ ọmọ ọ̀gá wọn ti lànà bí ọlọ́run bá alábíyá wà ní pẹ̀lú àríyìn sọ́láṣọ sọ́lá pàápàá jùlọ ànábì ó mọ̀ wa tó kàgbò ju apápátá tọ́lọ̀ rántí wa yìí sọlọ́lọ́ òtálà àríyìn sọ́lá ó dájú gbọ́dọ̀ lọ́wọ́ àníkẹ́tù wà á nílà sọ́ọ̀lẹ̀ à tó ń sọ̀rọ̀ náà ti fi ṣe ti ń gbìyàn sí ó ní ẹni sùúrù ẹ bá lórí sùúrù ó ní ẹgbẹ̀rún ọlọ́run ẹ̀bà ló ń bẹ̀rù ọlọ́run ó ní ẹlápàdé ẹ̀bà lálápàdé ẹ̀ lè báyìí lọ́jọ́ ọlọ́run ọ̀sọ̀lọ́sọ̀ òṣà pátá ní ìfẹ̀fẹ̀ kan ẹlọ gbọ́dì gbogbo ẹ̀ pátápátá láyé ẹ̀ ti bá náà fi fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà tún àwọn mọ̀hábà ìtumọ̀ wà á nílà fọ́ọ̀lẹ̀ ha òun náà fi fẹ́ẹ̀rí gbogbo ọdún tí máa ń sọ lẹ́nu pátápátá ẹ̀ bá wọ̀kọ́ọ́lá iná ní ìmílẹ̀ mùsùlùmí ó ti jẹ́ mùsùlùmí ó jẹ́ tó gbà fọlọ́wọ́ bá mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́jẹ́ mọ́tẹ̀ẹ̀ta yẹn kò gbọ́dọ̀ kẹ́kẹ́ ọkàn gbọ́dọ̀ tọ́nu bẹ̀. táwọn ẹni ń pèsè sójú ọ̀nà ọ̀nà bá rí bẹ́ẹ̀ lódodo ẹ mọ́ sí ìrírí ọ̀nà ọ̀nà bá tí ẹ bá tẹ̀lé wọn ó pé àwọn olóyìn bẹ́ẹ̀ ni ẹ padà sàkọ́ ọmọ yìí o nígbà tí ẹ bá ta bẹ́ẹ̀ lẹ sàkọ́ rárá yín tán irú wọn ni ẹ padà sàkọ́ ọmọ yìí bí rọ́ọ̀dù bí mo sọ níjẹ̀ jọ. àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ o àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ o èyí tó wọ́pọ̀ jù láwùjọ mùsùlùmí lónìí nílẹ̀ Yorùbá yìí àwọn bàbá wa kàná ẹni tí ò níbi tó dáadáa níbi tó kù tí ó wọ́pọ̀ lágùn ọmọ adáná kákà máa pàkíyèsí tá a bá kù sí kápá tó ṣe ni ìbẹ̀rù ọlọ́ọ̀bá wọn jù wá lọ àníyàn wọn sì mọ̀ jù wá lọ kódà yìí tí wọ́n bá kù sí lójú ọ̀nà súnà tẹ́sí súnà òde hàn tí ó sì gbajúgbajà àwọn tó ń gbọ́ lọ́n gbọ́ láyé ànẹ́bì lóhùn ọmọ àlùjọ́ náà ni wọ́n àkẹ́yìndé méjì ní ṣíṣe rẹ̀ ànẹ́bì ti dé ńgbà àwọn tí wọ́n gbọ́ náà wá gbọ́ lọ́dọ̀ ànábì Mùsá ọmọ àlùjẹ́nà ni wọ́n àtàlẹ́bì Mùsá àwọn tí wọ́n gbọ́ náà wá gbọ́ lọ́dọ̀ ànábì Ìsá ọmọ mọ́rẹ́rùn ọmọ àlùjẹ́nà ni wọ́n àtàlẹ́bì Ìsá kẹrẹ ànábì òfin lè gbà yẹn àwọn bàbá yìí tí wọ́n ti lọ́wọ́ níbi tí mà wọ́n mọ tí wọ́n tún wọn wọ̀n àti súnà báyìí tẹ́ bá wà láyé lónìí wọ̀n láì wọ́n ti súnà láti wà lọ láti máa sọ pé ẹni tí àìsí ti pé ẹjọ́ ẹbọ gan-an wọ́n gbé nílò lọ́nà ìpèpè sí lókọ́ nípa àwọn oníkó omi tí ó bá kó sí fún wọn. àmọ́ ìbẹ̀rù ọlọ́run bá wọn ga. títí mo fẹ́ fà yóò pẹ̀lú wípé wọ́n máa ń kẹ́kọ̀ọ́ síláàmù torí ojú orí ọlọ́run ni torí ojú orí ọlọ́run ni ó ti dàrú pọ̀ mọ́ra ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn yẹn ń ṣe níbi ẹ̀kọ́ síláàmù lónìí tẹ̀sí kó ju ọlọ́run bá ní wọ́n ti wá gbogbo ẹ̀ ló ń tẹ̀lé nígbà tí a wà ní Madina àwọn èèyàn ti parí dìgírì láti Sudan tó jọmọ Sudan ọwọ́ àti dìgírì mi ní Madina kì í ti second degree kẹ̀rí àti parí lọ́wọ́ kẹ̀rí àti lọ́dún wá ó ti parí kẹ̀rí àti yíyí fourth degree ó tún wá sí kẹ̀rí àti ní Madina second degree àní ní fourth degree náà ẹ̀rọ àmì tí kò ọdún wà ọlọ́run nìkan ló máa níyàn máa ó lè dùn ó dùn gbọ́n àpọ̀lọpọ̀ yẹn máa ń lọ sí ìlú Saudi Arabia àtúntà owó mẹ́fẹ̀ yẹn wà lọ́ọ̀nì làbí kì í ṣe tó pamọ́. a sì láwọn èèyàn kan tó ṣe kan tàbí kejì kẹ́kọ̀ọ́ bọ́ mọ́ wọn lọ́wọ́ torí àṣìṣe kan tí wọ́n sì wá ẹ̀kọ́ lọ orílẹ̀-èdè míì tó yẹ fásitì àti mọ́ yẹn bẹ́ẹ̀ ẹ̀sìn mọ̀fẹ́ ni wọ́n ẹ̀kọ́ lóòótọ́ bí kí wọ́n dá dúró tó bá ti dáná ẹ mọ̀ kan ní ìwé ẹ̀kọ́ ló lọ. ó kàn sàtìsí kan àbí wọ́n kó bá wọ́n lé. àbẹ́ni tí ń kẹ́kọ̀ọ́ nílùú àjọ́bí ìtọ́lọ́lá òdára ọ̀sánlá tó jẹ́ pé nígbà tí ó bá lọ sí àdìmí ibi táwọn ọ̀gá wà sóyé tí ó bẹ̀rẹ̀ ọ̀rẹ́ prọ́sẹ̀sì kankan ọjọ́ náà ni ó sọ pá kò sí láàyà kò sí níwọ̀n jíǹsì ìjọ náà ní sùpáàtì lé ọwọ́ táwà tó kù sí rí kékeré ṣe jíjẹ múra tẹ́lẹ̀ nù ó fẹ́ lọ sọ́fíìsì nù ọmọ sáàgbé ìgbà láti ojú àwọn àlámọ̀ ìlú tó sì tójú ara wa tí èsì ìgbà tí wọ́n tí wọ́n sọ fún yìí tí ọba ti tẹ̀lé ìgbà kan bẹ́ẹ̀ yọ̀wọ̀ jíǹsì tí ó kọjá àkókò tẹ̀ padà pẹ̀lú sẹ́ẹ̀tì àti gọ́ọ̀mà amẹ́ríkà tí wọ́n ti bílù ọ̀nà tẹ̀lé bó ti bó ti gbogbo bá ti mọ̀ sí wọ́n jẹ́ ń pè é táwọn náà wọ́n tó kò tó rí nìkan tó wà akẹ́kọ̀ọ́ nínú ìdínà láyé náà wà kò sí ìdí sọ o àti tó wá tó rí nìkan bẹ náà lẹ́nu kẹfọ́n sí ìsìlámù bẹ́ẹ̀ lóko àti gọ́ọ̀mà amẹ́ríkà funfun tàbí ẹni ìwá ìmọ̀ ọ̀tọ̀ lọ́wọ́ wa ó wà mọ̀ tàbí náà wà tí wọ́n sì kẹ́kọ̀ọ́ ẹ̀ka tí wọ́n padà bá Amẹ́ríkà àwọn fẹ́ jókòó síbi táwọn ní ìlú wọn dáadáa wàláhì. tí wọ́n ń wo ẹni tí wọ́n á fi sá lọ sí tí wọ́n ń wò nípa aláwọ̀ dúdú nígbà tó parí dìgírì ìtàn nínú sẹ̀ríà tó ní aláwọ̀ ti fi sá lọ sí pé ìsàlùràtù ah, ẹnu máa yà mí fún yín o. kí wọ́n fẹ́ lọ sí ní Amẹ́ríkà ọmọ amẹ́ríkà ní sọ bẹ́ẹ̀ ọ̀bí ní àwọn mọ́síkù wọ́n bá láàpù sí òun ẹ̀mẹ́ra ní gbogbo olùtọ́mọ ìyẹn rìn àwòrán náà ń wò ẹ̀wọ̀n ló ń tàn wá jẹ ẹ̀ẹ́rì gbogbo olùtọ́mọ ìyẹn rìn pé kò jọra wọn tẹ́bà tẹ́ sí lónìí ẹ̀dàdùn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn ọ̀yá bí i Islam tẹ́bì kan náà lágbórí kọ́ báyọ̀ bẹ̀rù ní mọ́tò sí ń lọ sí àkọlùkọ́ gbáyé sébì kan náà la lórúkọ sébì kan náà ni àwọn ẹlẹ́sẹ̀ sáàbẹ̀ tẹ̀lé lórúkọ sébì kan náà ọlọ́kadà lórúkọ. nígbà táwọn èèyàn kú títì nínú lójúmọ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n máa rọ́bọ̀ wà ní máa rọ́bọ̀ wà ní lálẹ́ padà lálẹ́. ìlọ́pàá tó jẹ́ pé irúgbìn táwa wà nínú ìsìn láti ojúwe inú ọjà níbi ìtọ́gbàjúmọ̀ ní ìlẹ̀ ẹ wò talẹ́ fẹ́ jókòó sí ẹ̀wọ̀ olẹ tí mú àsìkò oríṣìí lójoojúmọ́ ayé yìí kílẹ̀ òbí sú níbo lẹ tí ń lò tó wá tẹ́kọ́ jà ní ẹgbẹ̀rún ọlọ́run ọba lọ́jà o Ati ní ìjẹba tí mú àsìkò yìí ẹ má torí ibú lọ́jà o torí àwọn ọ̀sán mẹ́ta ti ara pọ̀ mọ́ lọ́jà ẹ má ẹ má àwọn tẹ́ẹ̀bì ní ọlọ́run lò ẹbí tajà tajà tajà ẹnu ẹ̀dẹ́wà tẹ́ẹ̀bì ló fọ́ọ̀tì fifty sixty seventy yà ọlọ́jọ́ fi dé ọjà rẹ lórí ìtò onígbó ẹlòmíì ọ́fíìsì ni o mínísítì ni o ìgbẹ̀lógún láàpò ni gbogbo àtògbé sí ayé ẹ̀ mínísítì ni ó ti ojú kan ó ti gbà tó bá di seventy five years age kan tó sọ pé mo lọlé ó kò dé ètò ìlànà ìdáná má sọ oníburúkú ní mínísítì o iṣẹ́ ni iṣẹ́ ni iṣẹ́ ni wọn nígbà nígbà fẹ́lẹ̀ láti mẹ́lẹ̀ kòkòrò gbogbo ọ gbọ́dọ̀ owó tá lọ́mọ ìjókòó títa lọ́mọ bá rìn tẹ́yìn náà bá fẹ́ gba microphone tẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ pé ojú ọ̀nà ẹja ìnáwó wà níbi mínísírì lóòótọ́ ni ní òpá tó jẹ́ pé wọ́n ní sọ́rẹ́jì ẹ̀kọ́ mi òṣèlú wọn ní òṣèlú kí àbíkí lómi ọjọ́ yà sọ́ra rẹ̀ ẹ̀ẹ́nì fọ́nà já àdámà wà ń bẹ̀ ló sọ dáhùn rìn olóṣìkọ̀ jù èso tòlú wọ́n máa ń là láwùjọ ní òṣèlú bó kọ́ bọ́ lẹ́sẹ̀ wọ́n máa ń ti dára tó bá débẹ̀ náà ojú tó wọ́n pọ̀jù náà ni pé ẹ máa dára pọ̀ mọ́ náà já àdámà yẹn ni o ọkàn tó ló bàbá rẹ̀ pé ah, mọ́jáde àwọn aláàmújáde ìjọkàn rẹ̀ wá tún kìkìkì pé kò mọ̀ sọ́bà ẹ̀ kò mọ̀ sọ́bà ẹ̀ ó dáàbò tó gbogbo ọ̀sán ṣe àkáǹtì ẹnìkan lọ́wọ́ àwọn ẹgbẹ́ à kí ni ọmọ sọ nígbà bá yá ọ̀sán nínú kìkì kò ní ló bá nínú kìkì mọ́ ló bá di nọ́mà. àwọn ọ̀là ọ̀là kú wọn tàbí làbí lá gbogbo àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ala kòkò ní wọ́n sábà jẹ́ pé sáláwọ̀ ní gbogbo ìlú àyè torí aláwọ̀ dúdú ọkàn wọn dúdú papọ̀ máwọ̀ wọn ọkàn wọn dúdú máa ń wọn máa ń máa ń wọn ní darapọ̀ mẹ́ni ibi eléyìí ló jù ẹ máa sọ pé àwọn ọmọ ẹni àti lágbájá lè gbà báyìí nígbà tó nígbà tó dúró sí i àtó lè gbà báyìí ọmọ ọrùn àgbà pàtẹ́gbẹ́rẹ́ àwọn kọjá mẹ́rin tẹ́lú táwọn sókùlà. bí ẹ bá wá jọ jókòó pẹ̀lú ẹ̀ lójú kò tú báyìí ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́dùn ti tàbí lódà tó pọ̀ àbí ẹ̀sùn pọ̀ ní ojú pàtàkì lórí nígbà tá a tún rí pé ká tún pè sáké ìtàbí ẹ̀sùn pọ̀ sí jáde lẹ́nu ẹ̀ wọ́n ti rí mú sánbá pátápátá wọn ti gbá mú wọ́n ti bá tẹ̀lé wọ́n wá sọ dàtà wọ́n ní you cannot beat them you join them ìyẹn ló wá nílé kejì ọ̀gá olùkọ́ wa ló sọ̀rọ̀ àwọn fàlásífà lónìí mo sì ti gbọ́ orí ti pẹ́ bí wọ́n ti máa ń lo ayé àwọn oníṣòro sọ́fì àwọn tí ó ti tó kàn pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tẹ́mọ̀ bá ti máa ń lọ ayé wọ́n ní wọ́n sàpà náà wọ́n mú àtàkà wá nínú ìlú lọ́ba wọ́n ní àdìgáyájú tó bá rérú lè wà fìlà ibi tá ń lọ lábẹ́ mọ̀ ní sábẹ́ àkíyù àbẹ́ mọ kí ló kọ́ a gbé yọba fún kó kù tábà bá ẹ̀ kápá tábà bá ìgbẹ́jẹ́ ká tàgẹ́ iye yẹn tó bá lọ sí yẹn tó lọ sí kátà ti dé ní àwọn kan wà tán bá yín bẹ́ẹ̀ wọ́n lájà rẹ̀ gbogbo tó bá gbà ẹ má lo ayé ìgbà ọ́mì ètò wọ́pọ̀ jù láwùjọ káwọn èèyàn lò yìí kò sí fún ẹni ọlọ́run tí ran kàrìdánà lọ́jọ́ mẹ́ta sí àná lọ́kùnrin àti lóbìnrin pé ìgbà ọ́mì lòun yóò fi àkí àbí kò bẹ̀rẹ̀ ọlọ́run tó ti pé ojú ó láwọ̀ àjọ kan fúnra rẹ̀ lọ́mọ sọ pé táyé tán náà ọ̀lá ìwọ̀tán náà nì ẹni ọdún sí ìbọ́ tó mọ́ ọmọ láyé tán náà nì ó náà nì ẹ̀ wà ní dédá padà mọ́ inú sọ́ọ̀tù náà àwọn ọmọ sọ wípé ẹni ẹjá wa padà ní ọkàn wọn tó fi jókòó ní òjẹ́ tí wọ́n tẹ̀lé o wọ́n mọ̀ wọn sọ nígbà tí màláìka bá fẹ́ gba ẹ̀mí ẹ̀yọ̀ pé náà máa ń kọ́ ọ̀rẹ́ àwọn fi mọ́ tààrà ní lọ ṣiṣẹ́ tí wọ́n ní sí ọlọ́wọ́ wọn sọ fún pé iná tó ń wà fún àìlúwà ẹ má mọ̀ ló jáde náà nìyẹn o òun kà kò ní sí lórí ẹ̀pẹ̀ abẹ́ ẹ̀pẹ̀ yóò máa wà àlìkẹ́mọ̀ ńlá ó sì ti dé bá fifty thousand láyé lódò fifty years lódò wọ́n ní ó ṣe sùúrù kò ṣe sùúrù forty years thirty years ẹ̀sẹ̀ àti láti ńlá àlìkẹ́mọ̀ ní kò ṣe sùúrù lọ fifty years lórí ẹ̀pẹ̀ wọ́n ti ń lọ one hundred and fifty years lábẹ́ ẹ̀pẹ̀ báyìí ìdájọ́ ọ̀bẹ ti ti ṣẹlẹ̀ tí ò àwọn ọ̀sán kan tó dàbí irọ́ tí èsì irọ́ tẹ̀ máa ń gbọ́ yẹn wà láyé àtẹ́rọ ìdáná lọ àtẹ́rọ ìdáná tàbá náà máa kà nínú kíra ẹlòmí lè máa sùn ẹlòmí lè máa kàkún èyí tá ń gbọ́ náà àwọn oríṣiríṣi òbíyá tó dábí dàbí kàbí tí èèyàn fojú rí pé pàtẹ́yàn kan kú ní ọdún ìfẹ́ sàré náà báyìí ìjòlá ló sẹyọ bẹ́ẹ̀ ṣé fíìmù tìrìkì náà nìyẹn náà tí wọ́n tìrìkì ẹ̀ ìgbà tí èèyàn kan máa ń pè sáré káwọn èèyàn padà báyìí àti olóró bọ́ sílẹ̀ ilẹ̀ kan náà ni tí náà fẹ́ yọ tí wọ́n tí kìí ẹni sàkẹ́lẹ̀ ìrìnlẹ̀ nínú gíra ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ní pé tí èyí ti mọ́wọ́ ẹ̀ lọ́lẹ̀ tí èyí ti wọlẹ̀ lọ tí wọ́n tí kìí ẹni àbẹ́wò nínú ọ̀kan náà ọ̀fẹ́ láti gọrí àwọn tó ti rí kòrókòró pẹ̀lú ojú wọn bẹ nínú ọmọ àpẹẹrẹ àlùfíàmù ni àpẹẹrẹ èèyàn àjùkọ́mù ìrẹ́yìn látàyé nìyẹn tí wọ́n bá lọ lọ́rọ̀ ọba bẹ́ẹ̀ nígbà tó padà ẹjá sí ìkáwọn ọmọ àtayáwó nígbà tá a bá bẹ̀rẹ̀ lórí ara tiwa tán káfíìsì báwo ta síbo làwọn ọmọ wa ń pẹ́ sí jù àti gbogbo obìnrin wọ́n ń rìn sí tàtàlà wọn tí wọ́n jọ ń rìn àfẹ́ntọ́nà bá ń dà lásìkò yìí níbi àwọn níbi ìrìn àjò jọ́ọ̀nà níbi táǹtọ̀ yìí ìrìn àjò jáde náà àti ìrìn àjò àjùbẹ́ náà àfẹ́ntọ́nà bá ń dà ẹ̀ńtọ́nà wọn ti là yóò gbìyànjú sáájú kò mọ lórí àjọ àdìkan wọ́n fẹ́ ká wọ mọ́ndù sàn ìlú wọn mọ́ndù jẹ́ àdìsù àwọn là ń bá gbé torí ẹ̀ ló fà fáwọn olùmọ́ fi ń pèpè sí ojú ọ̀nà súnà tànàrí pàtúntọ́ àríwọ̀sánlá kò sí ìgbàmí ìdẹ̀lẹ̀ ìrọ́pọ̀ ẹ̀ tó bá ti yẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà kanú àwọn ọ̀nà láàbí tó jọ́nà jáàmẹ́mọ̀ta wí lọ́yà jẹ́ ọ̀kan tí ó pé méjì tí ó pé mẹ́ta tí ó jòjọ́nà àjánà oníkátẹ̀lá nàbì sallallahu ta'ala alaihi wa sallam gbogbo ń tàbá fẹ́ sí sáyìn tí ẹ̀ bá fẹ́ jẹ́ láyé oníṣẹ́ ọwọ́ ni olówó ni akẹ́kọ̀ọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló ti wà lẹ́bi tó nà sànà ní sallallahu ta'ala sallam náà ló ti sòwò in fact ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sòwò mọ́ ọ̀pọ̀lọpọ̀ òkà wọn ẹ ti lọ́wọ́ fi dáàbò lè fẹ́ gbogbo síra fífi dẹ́bàá wò lọ́wọ́ ojú ọ̀nà òwò ló fẹ́ jù òun ló kún jù òun ló sọ sí àdìsí àtúntò bì ó fi dúpẹ́ ọ̀nà orí púpọ̀ mẹ́ta àbòsí sọlọ sílẹ̀ gan ẹ̀gbọ́n táwọn ẹ̀sọ́ lọ́wọ́ ìgbà ọ̀sánà tó ní ẹni kan jẹ ọmọ ó ní òfò torí pé àkàlà náà nà á dá ó ti jẹ dúkìá ìjẹkújẹ látọ̀nà o àbọ̀nà mi wọ́n ó pa àbúràn wọn lọ́wọ́ láti pa gbogbo bàdánà ní sọ̀rọ̀ nínú àdéhùn yẹn lọ́lọ́wọ́ ìpàdà regardless of sọ̀lá àti bàtà àti hajj jísọ ọlọ́run fẹ́ mọ̀ bóyá oṣù sọ̀lá bóyá oṣù hajj bóyá oṣù sàkà ìgbà tó fi ń ṣe nǹkan yẹn tó ti ń díìlì pẹ̀lú ọmọlúwàbí lọ́nà àìtọ́ pẹ̀lú ọmọ yẹn lọ́nà àìtọ́ ó ti sórí mú ìyẹn tó wá gbàgbọ́jà ní òṣìṣọ́ máa yá màlúù inú sọ́rọ̀ tó lùfò kọ́ ní wàyẹ̀wò máa yẹ àádùn zọ́ nínú aláyàdẹ̀ ọlọ́run arákùn tí ó wà sí ọwọ́ rẹ̀ jẹ́ yóò fi eyín ààrẹ ìdára ẹ̀ níkanú pọ́mọdámọ̀ tó máa ń ṣe láyé tó kò bá kò bá yóò wà gbé eyín ààrẹ ìlú ìka rẹ̀ yàkóòlù yóò mọ̀ sọ pé yà láìtàní sàkọ́dù tó máa arọ́sù olùsẹ́dì ilá mo gbé èsì tí ń tẹ̀lé rọ̀sùn ẹlọ́gbogbo tó rà tí mo ń kàwé ẹlọ́gbogbo tó rà tí mo ń kàwé nígbàtẹ̀ bá wò ní ó ti dá ìlú dáadáa o mo ń ka látàrí àtọ́sí sẹ́nu ni mo ti ń kárì profit for bond tó rà 25 mo gbé látara ìtẹ̀lé rọ̀sùn ayé muhammadu ibn abdullah sallallahu alaihi wa sallam torí alukurani sọ̀kalẹ̀ fún àyùmọ̀ yìí ó ti kọ̀ǹfàmù owó tó ti tẹ̀lé ọdún àwọn jẹnẹsàn tó ti lọ kò táwa àyùmọ̀ ni wọ́n bá alukurani kalẹ̀ fún tába kan dákọ̀ rọ̀sùn ló ń bẹ̀ tá àtàdára yìí tá àdákọ̀ àníbà muhammadu sallallahu alaihi lẹ́yìn tàbí ìlànà àgbàkìrì fòláàrin kàlílà àà ìbámọ́sẹ̀ ní lágbájá wọ̀lá ẹ̀ ó lè jẹ́ aláwọ̀ lórí ìyálọ̀ funfun ó lè jẹ́ bàbá tó bí ní ó lè jẹ́ àtó bí ní ó lè jọ rẹ̀ àwọn kẹ́ẹ̀bá fún ìyẹn lẹ́bá mẹ́sí lọ tẹ́lá ti gbọ́n kẹ̀kẹ́ bí ìlànà àlùjẹ́ náà ní ẹ̀sìn lẹ́nì kan tó sí lójú ọ̀nà yẹn ẹni yóò kó jẹ́ láyé ẹ̀kọ́kọ́ jẹ́ rìn ẹlẹ̀ wọ́n yẹn ṣe ìbéjì lórí eléyìí ìjálẹ̀ pé ẹ̀ ní lọ́rẹ́ ayò ni

ó ti nù ní kò lójú ọ̀nà náà tí kì í sì ṣe wípé mi ò gbọ́ a ń pariwo súnà a ń pariwo sí tẹ̀lé dà náà ìsọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀sádà sẹ́nì kan lè wà ní gbogbo ẹni tí wọ́n ṣe fún gbajúmọ̀ mi àti mọ́ láti bò mí kódà kò jẹ́ pé ìmáàmù bẹ̀ ní páílọ́ọ̀tì rẹ̀ kọ́mọ́ bẹ̀rẹ̀ sí súnà sẹ́nì kan lè sọ pé wọ́n gbọ́ bá náà ti tó láyé ṣùgbọ́n wọ́n ti sí náà ẹ̀báyà yìí jẹ́ àmì náà nìyẹn àwọn èèyàn pọ̀ wọn tó báyìí ó jà ọ àwọn náà kọ́kọ́ máa ń já àyàn lẹ̀ tẹ́ra ní tẹ̀sí ẹnu sí èsì dáadáa èyí tí ní pípọ̀ ìṣẹ́ tó bẹ́ẹ̀ tẹ̀sí láti já wọn lẹ̀ àwọn tètè máa ń já àyàn lẹ̀ ẹnu sọ́ọ̀tì látòlì tẹ̀ èdè ń tẹ́ni ọlọ́run ọlọ́run ti dá wọn lẹ́ẹ̀kọ́ lè gọmà ìjẹ́nà lódodo torí wọn nílé ọlọ́run tù yóò kàkù sí i pé tí wọ́n bá ń fẹ́ súnmọ́ wọn náà wá kí wọ́n ti rọ́rọ̀ lọ́wọ́ bá gbọ́ ìyẹn nìkan ló kàkù lakọ̀dì adọ́là ní àlèzíkiri ìdí já ní adọ́là ní àlèzíkiri bá bọ́mọ̀ èèyàn ti máa máa sọ ọmọ àwọn èèyàn wọlé àwọn èèyàn jókòó àwọn èèyàn wọlé àwọn èèyàn jókòó ẹ jẹ́ méjì wọlé. Tí ló bẹ̀rẹ̀? olórí méjì olórí méjì tó hàn ní ọ̀rùn ẹ̀ ẹlòmí inú ní ìsìnkú ìmọ̀ pẹ̀lú pé mo wọ́n padà bá já tó bá láyé ìpàdélé bẹ́ẹ̀ náà lè sún kí wọ́n bá wà torí kó lórí ìjẹ̀nà ìjàmà pé sùn ní sáà fẹ́ ìṣòlórí mẹ́kẹ̀ẹ́ tí wọ́n fẹ́ eléyè sára wa jínú nìyẹn o àríkọ́ ẹ́ pé ọrùn ẹ̀ ó kan sí ní ọ̀rọ̀ orí kan náà ni àbárùn ẹ̀ ó kan sí ní hátùká ni èsì táwà sáfẹ́yìn kan tó yẹ pé bí ìyàn bí wa náà lórí anẹ́sù bìnẹ́sì ní sí àti ìtẹnu sí ilẹ̀ àfífà àjọra wa pẹ̀tù ọkàn ti bàjẹ́ ọkàn òjọra wọn má lọ́jẹ́ ká máa wò pé kẹfẹ́ náà ni nímọ̀lá olúkù sí láwùjọ ìdíwọ̀n dídánwò kò sí ní kí n ṣe pé nàìjíríà tó lọ sí bìbì ẹ́ndì àbámọ̀ dúpẹ́ adẹ́rù bá dúró àwùjọ yìí lọ sí bìbì ẹ́ndì ni láti sàlẹ̀ lókè láti sàlẹ̀ lẹ́ẹ̀màn àwọn afẹ́ tó láàájú níjọba àti látọ̀dọ̀ ìjọba lókè gbogbo ẹ̀ wọ́n pàdé papọ̀ last week ọmọ etí ìyá àdìkan ló fún ọmọ kékeré kan ní ọ̀fà ọmọ etí ìyá ó fún ọmọ tó dé òdo ó sì kó bẹ̀rẹ̀ máàpù ó tó lè mọ́ gbàmú tó ti tẹ́mọ̀ sàájẹ́ ẹ̀yẹ bísínẹ̀sì náà tí a bá gbàmú kílẹ̀ àwọn ilé ìṣe bísínẹ̀sì náà kílẹ̀ ẹ̀rí ìṣe bísínẹ̀sì náà bọ́jọ́ wò ní o bóyá wọ́n náà ní aláwọ̀ àná ibi kan ló ti jogún ẹ̀ kò lédè tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo tẹ́lẹ̀ yà tí wọ́n ti bá yí sọ̀rọ̀ ibi tí wọ́n bá dáa sí ojogún ẹ̀ nìkan ni bí tí wọ́n bá kù sí àwọn kan ti bẹ́ẹ̀ sáwọn òpèrè ní kò bá rí bẹ́ẹ̀ náà lẹ́yìn náà gbogbo pálapàlá láyé wọ́n tí èdè nìkan fún mi ó láwọn kan tí wọ́n ń ṣe tí wọ́n mú jẹ èyí ṣe tó bá jẹ́ pé àwọn olówó wá ń lékè àdáadáa èyí ṣe pé nínú ìlànà tí ò bá tọ́lọ́wọ́ ní lékè ìmọ̀ ìlànà tó bá tọ́lọ́wọ́ bá mú lónìí rẹ̀ ká máa dá ìjọ ìròyìn tẹ̀pẹ́ pàtẹ́ dá ìgbówó tẹ̀ inú yídùn ó yẹ ká máa dá àjọ ìròyìn tó máa òjò ìdá ìgbìmọ̀ bẹ́ẹ̀ jẹ̀ sílé lónìí nìyẹn àkàlẹ́ máa sọ̀rọ̀ lásán o àlè máa wá mú kí túbà júmọ̀ lásán àti ká máa ṣe mítìn lásán àti ká máa ṣàká máa rà ká máa jẹ lásán káàtà máa sọ̀rọ̀ bóyá ìlú yóò dáa ìlú yóò dáa gbọ́ ọ̀la wá ń lọ ìyẹn nìkan kọ́ o a nílò káàtà sí ká máa dá àjọ ìròyìn tí a sàn ó tẹ̀lé kẹ́lì kọ̀kọ́ ọgbọ́mọ́ lọ sáré pé àmà pé kí ni ó jẹ́ contribution yìí ní àtẹ́yìn tó dá ìbá àjẹ́bà ní káwọn ẹlòmí láwùjọ ló fi tòrò ta bá ń dáàjọ owó tàǹkó a ní bùkátà àti dáàjọ lórí nínú iṣẹ́ ilé ó sì wà nínú kọ́sí àwọn ẹni ilé ó sì wà kí ló bí ọ̀rọ̀ àmẹ́bí sọlọ́lọ́wọ́ dáhùn sọ́nà ó ní mọ̀ ntákà ní ìsìláàmù súnà tàbí hasana ẹni tó bá ń gbé súnà kan wá tí ó jẹ́ súnà dáadáa súnà dáadáa yóò sì ti nípìnlẹ̀ o àwọn afá sàlàyé ẹ̀kún ara dáa yóò sì nípìnlẹ̀ nẹ́ẹ̀sì ìfẹ́ nìkan ló sàn àgbẹ̀ ìgbẹ̀mẹ̀ wá tó sọ pé ìdóhùn tuntun tóun dáadáa kan táwọn èèyàn kà fún tí wọ́n ṣáájú

ẹnìkan ṣoṣo nínú àwa tó ń pè ní two hundred million yìí ẹnìkan ló kọ́kọ́ sọ bọ̀dẹ́ bá jẹ́ kò ní ìsìn kò sí bẹ́ẹ̀ nígbò tẹ bá jẹ́ kánù kò sí bẹ́ẹ̀ nígbò tẹ bá jẹ́ bàrẹ̀ kò sí bẹ́ẹ̀ nígbò ẹnu ẹnìkan ló sì jáde ẹni òṣèlú lẹ́yìn òṣè tọmọ adáwọn òjòkun nípa dáadáa àbọ̀rọ̀ fẹ́ sọ tọmọ adáwọn òjòkun nípa dáadáa àbí wà sẹ́yìn ó wù àwọn olówó kan jókòó wọ́n fẹ́ fowó ṣe dáadáa wọ́n wá dáwó jọ wọ́n fẹ́ dá owó fún àti gbọ́ kalẹ̀ ìnáfíì báyìí owó wá kú 1 million ẹni kan fún sọ̀rọ̀ mọ́ ẹni kan náà wá sọ pé aláàjì ẹ̀dùn 1 million tó kù fún aláàjì ẹ̀dùn million tó kù fún torí wọ́n mọ́ra wọn olóòtú díyàn wọ́n dánwò ní sọ́wọ́n gbà ọdún bílé ìdíjọ́ òrìnà wọ́n gbà ìjọ ní wọ́n ti sílọ wọ́n ń fi ọlọ́dún nǹkan sáyẹ́ sí nǹkan tí ó máa ní ipa rí lọ làháùlà wà lápúwà láìlà nílá bẹ́ẹ̀ náà wọ́n bí ọ̀rọ̀ àtàlọ́ kẹ́kọ̀ọ́ lérè bẹ́ẹ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa náà wọ́n ti jù wá lérè ẹ̀mẹ́rin lẹ́sí ọjọ́ kan ó jókùn kẹ̀kọ́ lọ́dọ̀ àwọn àfáà wa tán jẹ́ àfáà kò tí wọ́n ti bẹ̀ láyé wọ́n ní àwọn kọ́ síwájú àwọn òwò gbà láwọ́ tó èlù if I am asked tí wọ́n bá bí ní èrè báwo ló ti la ní ipa wo ló la wọ́n láwọn kan lè kọ́ àwọn ọmọ táwọn bá ń lọ àwọn tó mọ̀ rí àwọn kọ́ sí àwọn kọ́ sí nínú ilé táwọn ní tí wọ́n bá bí ní èrè kí ni mo fẹ́ wí ẹ̀yìn kan pé ibi tá à ń lo àsìkò ó ti tó pọ̀ jù yẹn tí èsì ìtọ́lọ́ tóun lábẹ́ wí. láwọn ọ̀dẹ̀jọ́ dábàbẹ́ sọ láti ìdúmọ̀ àwọn tá a wà ń kalẹ̀ yìí àwọn tá a wà ń kalẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ tá a ti fẹ́ ti sọ láti yìí àwọn yóò sì wà ń kalẹ̀ rẹ̀ láti bí tẹ́ǹtì lẹ́fún ọ̀tọ̀ láwọn ọ̀dẹ̀ kan ẹ̀ẹ́dẹ́gbọ̀gbọ̀ ọ̀pọ̀ ọ̀tá ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìsábà bọ̀ láwọn ìdúmọ̀ àtàwà nílẹ̀ ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ ìtawà gbọ́ pé wọn ò ní síkàlẹ̀ ara júmọ́ àtìlú ṣùgbọ́n láwọn ìkan 80 mọ́ra 80 percent ló kọ̀ tẹ́wà sí ní ọmọ akẹ́kọ̀ọ́ tó àti ó fi lápa ó ń lápa dé nìkan lára wọn ní mọ́sánsá náà ní ìsọ́lọ́wọ́ sáwọ́ fàlà àti haram ní mọ́ká àti ìbáṣẹ́kà tó di pé covid-19

ẹ̀mọ̀ wọn á rí pé tí wọ́n ń gbọ́ yẹn ó ń jáde lẹ́nu wọn táwọn náà bá ń sọ̀rọ̀ ó sì ń jáde nínú wà wọn ìta fẹ́ àtìkù yẹn kò dá lọ́mọ tọ́ka sí mùsùlùmí pé o sì pé rẹ̀ ní mùsùlùmí ó yẹ kẹ́ mọ́ ọ̀rọ̀ wọn pé ẹ̀mọ̀ pé mùsùlùmí ni kí wọ́n á ló jẹ́ yè méjì fún yín ẹnìkan sọ fún mi lánàá nínú àjò kan tí mo lọ ó ní wọ́n ń kí òun lórí Facebook pé wọ́n ń ròyìn òun torí kóun ti nọ́mà ó lẹ́rìn wá ń pa òun èèyàn wá arajà òun táàdì wọn ní ètò wọn òun sọ pé capacity òun ní tí mo lè ṣe ni òun ṣe normal thing tó ti dédé owó wọn inú wọn dùn wọn bá lọ sórí facebook pé àwọn òtí ìlú ẹni rẹ báyìí lò kí wá náà kí ni wọ́n yẹn fẹ́ tẹ́lẹ̀ kí ni kóhùn ọ̀fẹ́ fún wọn torí àwùjọ ti bàjẹ́ débi pé ẹ̀rọ ọ̀nà bàyí pé tẹ́ẹ̀fi kú sọ́wọ́ láìsí láìsí ìmọ̀ sí nira ní pẹ̀sì náà tẹ́ẹ̀kú sọ́wọ́ ẹ̀rú mọ̀ láì oníṣẹ́ ìbá ti wá sí normal thing ní ìṣẹ́ láti ojúwe wọ́n mọ̀ sọ pé àti gómìnà wọn kódà wọ́n ní wọ́n ti tó títì sí wọ́n lọ́fẹ́ tó títì sí wọ́n ní wọ́n gbé ta tó wà wá gbogbo wa níta sí àdúpẹ́ lọ gómìnà wọn àdúpẹ́ subhanallah la hawla wala quwwata illa billah aburú ńlá ni lórí ẹ̀ ìjàmbá ni èpè ní tí ò bá ṣe ìtínà ayàtọ̀ ìjà mọ̀ ní àti transformer àti iná àtomi àti fífi àtọ fífi tí ò bá lè ṣe kó ìdá ìtọ́wọ́ sí ẹ̀kọ́ sí òkè tó rárá bẹ́ẹ̀ náà ni gbogbo àdínwó orí àwọn ọ̀nà kan ní àrùn jẹta bá nà ní fèsì kan kò ní àá mo wá wò mo ní gọ́ọ̀nà wà gọ́ọ̀nà wà sẹ́nitọ̀ wà mínísítà wà tóbi lọ́mù sí gbogbo ọ̀nà tí mo ń yìn rep wà kọmíṣánná wà chairman wà lójú ọ̀nà tí ọmọ adámọ̀ sí ń gba kọjá rí báyìí torí náà mo ká tó kòtò ní inú omi la pé náà kàn gbọ́pọ̀ ojú omi kéékèèké sínú ẹ̀mí wọ́n láì láti ní òkùnkùn ní òkùnkùn rárá ní main road láìsí nínú láìsí village ẹ gbogbo àwọn ọ̀nà ìran tí mo kà sáwọn kẹ́kọ̀ọ́ tẹ̀lé yẹn ẹ̀yìn náà ṣe wàtàkántún kí màtàkìlì lẹ̀bí náà màtàkìlì lẹ̀bí náà kìlì ẹ́ lọ́dọ̀ mú àfúsà ààyè ibi táwọn kan gbé tí wọ́n torí ibu ipò tí wọ́n sì mú tí wọ́n torí ibu làwọn kan tó ń lé lónìí wọ́n wá sọ fẹ́ nìkan tá a lọ dúró mo ní àwọn èèyàn yìí ti lo four years àbí eight àwọn tí wọ́n ti lọ́mù sí pé kí wọ́n tó ti ṣe tọ́lọ̀ wọ́n bí léèrè wọ́n ti lo bọ́ọ̀ tó wáyé pé bọ́ọ̀lù wọ́n lò they will still campaign that we want to do more. àwọn míì ò ní ìdébẹ̀ rí wọ́n fẹ́ wá àwọn náà mọ̀ wọn bí ìrìnà fi gọ́ọ̀mẹ̀ntì náà ló fi pé nínú assessment ọ̀nà ajá àná mọ́ nìyẹn àbọ̀nà náà in tó kà wọ́n náà tó kà wọ́n wá o ẹnìkan kan wọ́n bọ́ọ̀tẹ̀ gbogbo alọ́ọ̀dì lérò ìtọ́ náà wà sí wá ní kámúlító oníkọ́míkì wá lónìí àwọn tàbẹ́ kọ́ sí wọ́n gbá àwọn kan sí pé ìjọ ayé wọn lónìí àwọn náà ń bọ̀ ìpèyẹ́ sì lọ ọ̀dọ̀ wọn tó tí wọ́n bá jẹ́ ìpèyẹ́ yóò padà tọ́lẹ̀ tó pépè àwọn náà máa pépè yẹn ń bọ̀ wá àwọn ó sì ń jà wọn ẹ̀mí wọn sì bọ́ wọ́n sì ń sàdúrà fáwọn kan àwọn ẹni bẹnu sàárè àdúrà yìí lọ what do you impact àdúrà yìí torí pé àwọn èèyàn yẹn ní ẹ̀yọ̀ náà ni wọ́n lò lè èèyàn ti kú tí wọ́n jubilé tí gbogbo ayé ń yọ̀ òun náà sì ń wò tẹlifíṣàn sọ́rí èèyàn ti kúrò nípò tó náà yájú kalẹ̀ bẹ́ẹ̀ tí mo tẹlifíṣàn táwọn èèyàn ti dúpẹ́ fọ́nà pé lágbàdá kúrò bẹ́ẹ̀ tí àgbáyé tó kú táwọn èèyàn jubilé òun ò rí ẹnu lójú ayé àwọn èèyàn dáà ń sọ ayé yìí wọ́n yọ́ ìrìnsẹ́ làkàwọ́dáwọ́dá kó wata ilá ìlà àbó parí àdùkú ẹ̀ ọba dámọ̀ wá jùlé ní àdùkú ẹ̀ wà tó ní ilé o أقول ما تسمعون استغفر الله تعالى ولكم من الغفور الرحيم اللهم إنا الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أن الله إن الله يأمر بالعدل والإحسان وعن ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم على ذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون